kí ló mọ́ ń wá aṣọ a mọ̀ bóyá ọmọ dáadáa lọ́rùn fàbí sọ̀rọ̀ dáadáa. yẹ àbá ifal máa tu márù sátàjìdù ní ìṣà ọmọrù nínú sọ̀dìrí. sátàjìdù ní ìṣà Allah nínú sọ̀dìrí àkókò olùkọ́ àbíbẹ̀ gbogbo tó fún ọlọ́mọ tí wọ́n sì ojú fún wa. wọ́n fún ọlọ́mọ kéèyàn ọjọ́ nàbí ọlọ́run kọ́lọ̀n wá gbígbẹ́ lálẹ́ lọ tọ́mọ náà bàgbára dúró iṣẹ́ òní ṣe jẹ́ ìyá abẹ́tì ìyá abẹ́tì ó ní ìwọ bàbá mi ìfàlùmẹ́ẹ̀tù mẹ́rùn sẹ́mi kó mọ náà àmì kẹ́ni pé ànàbí lọ́nà náà ó náà jẹ́ pé àlànà bàbá rẹ̀ ló ń la ọ wá ní ìfàlùmẹ́ẹ̀tù mẹ́rùn ìfàlùmẹ́ẹ̀tù mẹ́rùn ọ̀sẹ̀ yìí pèsè nǹkan tó rí فتجدني إن شاء الله من الصابرين فتجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين فتجدني إن شاء الله من الصابرين fọkàn balẹ̀ igbó tí ń bọ̀ lọ́rùn ọgbàmìlẹ́rin tí ó sọ súnmọ́ bá sọ lọ́rọ̀ Allahu Akbar Allahu Akbar Ismailu inú fèsì fún bàbá rẹ̀ báyìí jẹ́mọ̀ ìjà àtẹ̀pọ̀ sí ó ń kálukú wa àtọmọ kíkí àtàgbà nù wa gbogbo ń bá lóbi lé ọ̀nà àjẹ́ náà wà nù ẹ̀ mọ̀ ìjà àdá pa wọn. ni àtẹ̀jẹ́ wọn. ọ̀nà àjẹ́ náà ká má segin ni. ká má ti pa. gbogbo ń bá lóbi lé ká tu rí. kọ́lá fẹ́ lọ jihad jihad yẹn nínú ẹ̀sìn wa ní tó pàtàkì ni tẹ́lẹ̀ dàdẹ́ jẹun ti sálẹ̀ jẹun náà ọ̀nà wo ni kò ṣeé lú tẹ́pẹ́tẹ́ ń lọ báyìí ibi tẹ́lẹ̀ ọjà sálẹ̀ náà ni jihad àdéhùn ọlọ́ba ni lọ jìyà ti sàn bẹ́ẹ̀ ọ̀dùnà ló ń bọ̀. ẹnìkan wá fẹ́ lọ rí àmì wá ní tó lóbì olólóbì ẹ̀mí ni padà fàfihìmá fàjáhìd fàfihìmá fàjáhìd padà lé àwọn méjèèjì ni ọlọ́rin mọ́ ní jà lára wọn bọ́ba ti táwọn ní bọ́ba ti lára pẹ̀lú àwọn náà àjẹ́ náà ti ilẹ̀kùn ṣẹ̀ lẹ́nu bọ́ba wọ ọ̀gbẹ̀ pa òsì jìmọ́ à òbí èèmọ̀ ni ọlọ́pàá fún wọn ṣe fọ́mọ́ o gbogbo ẹ má ló bìláyé ẹ jẹ́ kí ìsara ń pa wọn kọ́ra kẹjẹ́ kẹfìrì kọjá kẹfìrì kọjá kọlùkọtọ ọlọ́run ọba ìwọ sí wà sọ́rọ́ ìbò máa fi dóníyà máa rúfa. jẹ́dá kálá tó ṣe kábí máa lè sálákà sí ìyálmà padà tó jẹ́ máa pàṣọ ìbò máa fi dóníyà máa rúfa. واتبعوا ثم إلي مرجعكم ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم يعملون أنا أقول لك وأنا أقول لا لا فارس عن جوا كنا كنا كيف èyí tó lè bá ṣe ní kí ọ̀gbọ̀rọ̀ bá ṣe bọ́ rẹ̀. láìpẹ́ tí ì máa. tó bá gbọ́rọ̀ ẹ̀kọ́ ní mọ́tẹ̀lẹ̀. pàṣọ ṣubú máa fi dunya ma'rufa. àwa gbọ́dọ̀ ṣe nǹkan kan tí ó máa mú bí ẹni gbogbo tí èyí bá ìlera wọlé tó bí yá jẹ́ pé òkúta àwọn afáàní jihad tí èyí jihad tó bí ẹ e lóhun ọ̀yọ̀ǹda ọ̀rọ̀ lọ. nítorí wípé ọlọ́run ọba ò ká sara wọn kọsẹ̀ torí pé tó sọ fún wa ni pé tó ọba ti ń dúpẹ́ àwọn òbí ẹ̀ náà ló ń sábà bí dúpẹ́ fáwọn náà. Ismail Ismail salam ó tó yẹ yé wípé bàbá ẹni bàbá ẹni pé Ifọ̀ tó

sanni na bàbá yìí náà ó dé pé bí bàbá yìí náà ṣe o ṣùgbọ́n bàbá yìí na òun náà wà fata pé hàn ọmọ yẹn náà mi kò kí ló ń lè fojú rí fi pé èyí ti o ọba fẹ́ wo mẹ́ka ẹ sọ wọ́n bò. ẹ sọ wọ́n mẹ́ka. pé òun lọ hajj lọ́dún. ń gbọ́ wá dé hajj kọ̀ọ̀rọ̀ máa bẹ́ lọ́n pé kò sí lọ́mọ bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́n foríjì ní tí ń lọ rèé tí náà ni pé bàbá ìbá lọ rèé dúró sára òpó kan ara kàábà ló bá lọ rèé dúró ń bẹ̀ ni wọ́n ń sọ àwọn gbólóhùn kan tí sì fi ń bẹ́ẹ̀ lọ́n lọ́mọ yìí lórí kò sí kí ni o ń bẹ́ẹ̀ lọ́n lọ́mọ lórí ìsọ pé ń bẹ́ẹ̀ lọ́n fún o sẹ́mọ́nà ẹ̀bẹ̀ lọ́n fún wa ṣùgbọ́n ẹ ṣàdúrà fún wa ẹ̀bẹ̀ lọ́n lé àwọn lórí ẹ sì pè fún alábá lò fún ẹ̀bẹ̀ lọ́n lé lórí àmọ́ ẹ̀bẹ̀ lọ́n lọ́ta lórí ni ẹ̀bẹ̀ lọ́n fún ọ bí lárúbáwá ṣe ń sọ tí ẹ nìyẹn abẹ́ ìwà ń dé mẹ́ka ń dé haram ń pé yà má ní ilẹ̀ ihe àtàl. yà má ní ilẹ̀ ihe àtàl. òjájú kọ́dé kọ́tọ̀ ọ̀hún. òjájú kọ́dé kọ́tọ̀ ọ̀hún. àwùgọ́l mahamati wa kúrúbẹ̀ wà mí bọ́ọ̀dẹ́. àwùgọ́l mahamati mìíràn kúrúbẹ̀ قرب ومن بعد قرب ومن بعد أرض المهامة من قرب ومن بعد أرض المهامة من قرب ومن بعد أدعوك يا من أدعوك يا من لا يخيب من لا يخيب من يدعوه مبتهلا يدعوه مبتهلا بالواحد الصمد بالواحد الصمد يدعوه مبتهلا لواحد الصمد يدعو مبتهلا لواحد الصمد هذا منازلي هذا منازلي لم يرتد أن حققي لم يرتد أن حققي وخذ بحقي يا رحمن من ولدي فخذ بحقي بحق بحقي يا رحمن من ولدي فاحفظ بحق يا رحمن من ولدي وشل منه فشل منه بحول منك جانبه بحول منك جانبه يا من تقدست لم يا من تقدست لم تولد ولم تلد تولد ولم تلد يا من تقدست لم يا من تقدست لم تولد ومن ولم, ولم تلد جماعة انتقوا إلى من حاج اللهم صل إن قياما إلي الحجاج بالقطع في شرقي مسجد مقبو كبابي mo wá ń pe ìwọ tó jẹ́ pé gbogbo alálàájì ti mẹ́mbí sàlọ́wọ́ húrú mi ìwọ ni wá bá o wọ́n ti kọ́tọ̀ ooo àrùdọ̀lmá fàjì mi kúrò bẹ́ẹ̀ wà ní mọ́ọ́dé àrùdọ̀lmá fàjì mi kúrò bẹ́ẹ̀ wà ní mọ́ọ́dé. ó kọ́ ọ́ oh, oh, oh, dà wà bí àwọn alájùlù kẹrẹ ẹlòmí ń bẹ ọkọ̀ níbí ẹlòmí ń wọ plẹ́ẹ̀nì níbí ẹlòmí ń gbéra kùn níbí ẹlòmí ń bẹ tó ń Allah ọwọ́ ń pẹ́ àdìrúkà ya mẹ́lá yòókọ́ yìí bò mẹ́ ìtì ìdàkẹ́ lọ ìwọ tí mò ń pè ní ìwọ tó jẹ́ fi ráre ẹnìkẹ́ni yẹ̀dẹ̀ ọ̀rọ̀kà bùkún tẹ́yìn lágbèrè wá ṣùgbọ́n sọ́mà yìí gbogbo ẹ tí bá ń pè ọ́ lẹ́yìn tí fara gbolẹ̀ fún ẹ fojú wọn gbolẹ̀ ọmọ mo yàn sọ́mà ìwọ tó tó oníròyìn mo fi wá pè kí ó fi ọmọ rẹ̀ pé ẹjọ́ tí mo mú wá náà ẹjọ́ ọmọ mi ẹjọ́ mi mo mú wá gbogbo tó jogún sí àtẹ̀tọ́ mi kìí ṣe kódà ìdójẹ wá ṣe káyìn ìyà ló fi ṣe ló fi ló fi pẹ̀kún ẹ̀ fún mi ọwọ́ ni ìwọ lóò tí mo wá fẹ́ kó o bá ń ṣe fún olùgbé fàṣọ ńlá mi ni hobè ha ó lè mi nǹkan já níbà ho èyí tí mo fẹ́ kó o bá ń dá fún ṣẹ̀dá nìyí pé bá ń dá gbogbo ara ẹ̀ méjì bá ń pa ara ẹ̀ méjì bá ń wá jẹ́ kí abala kẹ nínú ara rẹ̀ oníkẹ́tọ̀ tó oríkẹ́ tó ṣe kó sábà pín méjì ìkẹ́nu agbálára rẹ̀ bàǹjọ́ bàǹjẹ́ kí òyìnbó ara paralyze bàǹjẹ́ kọ́kọ́ tẹ́lẹ̀ hmm. méjì ò ṣiṣẹ́ mọ́ bóyá ojú ọ̀tún ló bá mú ni o apọ̀ ọ̀tún ló mú ni o bẹ́tẹ̀ ọ̀tún ló mú ni gbọ́dọ̀ pín máa kọ́kọ́ dáadáa wò ní tí wọ́n bá ń wí nù jẹ́mọ́ ìmúrí ti wí orí mọ́sálásí agbólé wa ń bọ́ ló kọrí sí ibi àṣẹ ìwọ̀n tún pè wọ́ ọlọ́run ìjí mo sì béèrè fún mi pàdánù lọ́rọ̀ tó nàánú ẹ pọ̀nà ṣùgbọ́n wọn ọlọ́run ya man taqaddas salam sọ́dọ̀ dọ̀làm tajid kí lọ́ọ́ bá ń káànú rẹ̀ sí. ya man taqaddas salam lam túládì wà lam tẹ́lẹ̀dì ya man taqaddas salam túládì wà lam tẹ́lẹ̀dì. kí lọ fẹ́ bá ń káànú rẹ̀ sí ìwọ òkú bímọ ẹnì kò ti jọ. ìwà àti ẹgbẹ́ mi mo bí nǹkan mi. Ah, àmì bó ṣe nínú nù tuntun fún ní tàùkì. bí n gbé yìí tí ọba ń kánú ẹ bàbá yìí kún bí ó tí n tí ń bèrè fún ìsàlẹ̀ ọmọ. ẹ̀kọ́ rẹ̀ fún kálukú fún abúlọ̀ kì í sọ̀rọ̀ pàwọ́ bí wa abọ̀sọ̀rọ̀ àwọn kọsẹ̀. àbí Ismail ó ní ìwọ bàbá mi. bàbá jídú ni inṣàlọ òmìnira sọ̀bìrì. ó bà mí ní ẹjọ́ gbàrà lẹ̀ fún ìṣọ̀rọ̀ ọba yẹn. bàlámà àfúlámà wàtàláhùn lè jábí nẹ̀. للجبين فلما أسلم أرجو فات ألف مبم مو أسلم تسميانو àti bàbá àtọmọ fọlẹmọ asílámọ ìgbà táwọn méjèèjì ti gbà láti tẹ̀lé ń tá a fẹ́. wàtàláhùn lè jẹ̀lé Allahu akbar Allahu akbar ìkẹ́ ń bẹ lójú òbí sọmọ ìtúbọ̀ ilé mọ́bì gégùn fọmọ ọmọ ti kọjá yìí ọmọ yìí bàbá ìwà mu ismail nkankan ibi tí ń ti lọ rè dúró náà là ń lọ yóò wọ́n sá lọ rọmọ nǹkan pọ̀ nítorí lójú ọ̀nà ńgbà wọn débi wọn ti tọ́ mi bàbá yẹn ò ti pọ̀ mi lẹ́yìn títà láti ọlọ́run ọba ọlọ́run wa ni tàlẹ́hù lìjẹ̀bí islam wa ń pè ní àlìjẹ̀bí nù ìwájú orí bẹ́yìí tàlẹ́hù lìjẹ̀bí ọmọ yìí bàbá yìí wá mú jẹ̀bí nù rẹ̀ yìí ọ wá dojú ẹ̀ bolẹ̀ lẹ́yìn tó fẹ́ jẹ́yìn dùn ní ọmọ bàbá fẹ́ dùn kẹ́mú lẹ́ka ṣàdú ẹgbẹ́ kọ́kọ́ bí ẹ̀tọ́ báyìí kọ́ gbọ́bẹ̀rẹ̀ lọ́rùn ni ṣùgbọ́n ó ṣe báyìí lẹ́yìn tó dojú ẹ̀ bolẹ̀ tí ó sì fẹ́ dúrẹ́tọ̀rùn wà báyìí nítorí rahma wà rọ́fà àánú àti ìkẹtọ́nà fi sójú òbí sọmọ nìyẹn ṣùgbọ́n àti wá gbọ́ ẹn tọ́rọ ní sẹ́ àbọ̀rọ̀ mẹ́jẹ̀ jẹ́mẹ́ òwò àwọn àbọ̀rọ̀ mẹ́jẹ̀ rí ewé mi àti ọlọ́run ní káwọ́ pọmọ tí a ó mọ́ra kírun wákàtí márùn lórí wà láti ọ̀dọ́ mi lọ́rùn o má mutí olùwàlásẹ̀lẹ̀ mílíọ̀n ró má ṣe zìnà olùwàlásẹ̀lẹ̀ mílíọ̀n ró má gbowó rìbá olùwàlásẹ̀lẹ̀ mílíọ̀n ró má wọ̀sọ òwò káàkiri ewu òun bó fi ọ̀rọ̀ bá fún àbóṣe ọ̀rùn tó ewu bá tó fi wáyà fáyà. ewu ànábí ọlọ́run tọ́lọ́ ń pé lọ́ọ̀rì dúrọ́mọ rẹ fún mi àkàrùn wọn bàbà tó wá máa ṣe ó tó wá dojú nkodo pé ń gbẹ̀yìn dúọ́ ní tí òfin ń jẹ láti ọlọ́run bá ń ṣe yìnyín yàrá ní lójú ẹni. tẹ́lẹ̀ ó sì Fàlámà àsìlámà wàtàlà olèlgàbí. Ọlọ́run náà wọ́n mú yí pé àhà ah, ah, ah. ṣẹ́kẹ̀rẹ́ tó pọ̀ báyìí. Pé mo ní ọdún ọmọ rẹ̀, ó sì gà kó tó lé o. Ọmọ náà ló ti gà, ó tó wá débi ó sì dùn tán. tó wá ń yọ, ó tó wá lòun dojú ẹ̀ kodò kọ́ Kí ẹ̀jẹ̀ mọ́ bá wà yọ, ó tó wá gbà fásẹ̀mí tó báyìí, ó tó wá dojú ẹ̀ lẹ́ni tó fẹ́ rí àánú ẹ̀. Àà ṣe bá dànù mo pera mi. وَنَدَيْنَاهُ آيَا إِبْرَاهِيمَ Ọlọ́run pé ẹ̀dẹ́ ha, ìmọ̀ tó yàtọ̀ ní ẹmọ̀. Nàdẹ̀yìnáhù àyà Ibrahim. Wọ́nàdẹ̀yìnáhù àyà Ibrahim. Jàmáà, ọlọ́run ọba wa aláàánú ni ó. Ọlọ́run ọba wa oníkẹ ni ó. ibi ibi báyìí tó nìyẹn. وسعت سلوامه غلبت غضبي ẹ máa gbọ́ ògbogbo ẹ̀yà ayé ní àṣẹ ọlọ́run tó kọ bẹ́nu níwájú bàbá yìí ìkẹ́ ẹ̀mí ọlọ́run ọba o ọ fẹ́ o ọ gbá ìdí ìbínú mi lọ o ìkẹ́ ẹ̀mí ọlọ́run ọba o ó dà ó ń gbó ìbínú mi mọ́lẹ̀ ọlọ́run gé omi sí à kẹwàá náà torí pé ọlọ́run ọba yìí rùhùmẹ́kà yá jàbá rùhùkùmọ́kà náà fi bọ̀ rùhùmẹ́kà yá. الجبار حكمك نافذ فإذا أردت تقول كن فيكون فإذا أردت تقول كن فيكون يا من له دنت الوجوه تضرعا يا من له دنت الوجوه متدرعا دنت الوجوه متدرعا يا من له دنت الوجوه متدرعا يا من له دنت الوجوه متدرعا دج الظلام دج الظلام والليل سكون والليل سكون دج الظلام والليل سكون دج الظلام والليل سكون حماك يا جبار حكمك نافذ رحمك يا جبار حكمك نافذ فإذا أردت تقول قم فيكون فإذا رجت تقول كن فيكون Ọ̀rẹ́ ti dàrọ ọkọ̀ yàtò sí nígbò alọ́kọ̀ọ́rẹ́. رحمك يا جبار حكمك نافذ رباك من قرن جوك دين يا من له دنت الوجوه تضرعا إن قوى لون تموا صدي jẹ́mọ́ èyí tó ṣe á ní pé ayọ̀lẹ̀ àdúrà ẹ̀rẹ̀ ẹgbẹ́miwá o ẹgbẹ́miwá o ní tá a fẹ́ nù. yàmọ́ ẹ̀lẹ̀ ó dáná sí ilé òjú òtàdọ́rù wa. lọ́dọ̀ bá kàró jókòó ló wájú ọlọ́run bàbá ń lóru ni wọ́n ń pé yàmọ́ ẹ̀lẹ̀ ó dáná sí ilé òjú òtàdọ́rù wa. yàmọ́ ẹ̀lẹ̀ ó dáná sí ilé tí mò ń ké ní ìsìn ìwọ gbogbo ojú ilé à ń dojúkọ tàdọ́rù wa tí wọ́n ti yẹpẹrẹ àwọn tẹ́fọn. دج الظلام والليل سكون دج الظلام والليل سكون kódà kò tí mo fẹ́ mẹ́rin fún ìwọ ọlọ́run jẹ́mọ́ ìmọ̀ ń dẹ́nu òun ká máa tàbí abẹ́ ìsáàbù ló ní tàhájù wọn ò sí ní ọmọ lọ sí káàkiri yàrá ìlẹ̀ lójú mẹ́sí wọn kò ní ìdíkọ̀ tẹ̀ pé ẹ̀mọ̀ tàájú ó mú ní ojoojúmọ́ láàmẹ́ tàájú ọkùnrin wọn pé tó dájú ìfẹ̀lẹ́ ọlọ́run àti gbogbo ìmọ̀ ẹ̀kọ́ yìí ìwọ náà gbogbo kódà wà lẹ́yìn ìṣòwò nìkan kọ̀lùsákàtàbàtàbà sákàtà lẹ́yìn ìtumọ̀ ẹni wípé tó ẹni pé tóòrùn bá ti rú dàgbò kan àgọ́ méjì òrùn kankan tí èyàn bá ju nǹkan lẹ́bàá yìí bí ẹ̀yẹ̀ fẹ́ lọ bí ẹ̀yẹ̀ fẹ́ jì ẹ̀fẹ́ mọ̀mí lórun tẹ̀yà bí ẹ̀yẹ̀ fẹ́ gbàwẹ̀ tí sẹ́lẹ̀ sọ̀fọ́ àjì dàbọ̀ dèmọ̀ bóun ló ṣe ló tó bí ẹni pé tẹ́yẹ̀ jùlọ jù bá lọ sákàtà lẹ́yìn òru ti sinmi nìyẹn àsìkò yẹn tẹ́yẹ̀ bá ṣe ń gbà náà ń máa fẹ́ mú ohun tó kọjá ohun rẹ̀ wá wọ́n wá ní ìwọ̀n ọlọ́run lásìkò tí gbogbo èèyàn tí wọ́n tí ń yọ sí kẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ohun tí mo wá bá wá ń tèmi ni pé. rùmọ̀ kẹyà jàbàrọ̀ ọkùnrin kaná fi bọ́ fàyínà rọ̀dí sàtàkùn ọ̀gbọ́n fàyàkùn fàyínà rọ̀dí sàtàkùn ọ̀gbọ́n fàyàkùn oníwọ̀ ọlọ́run tí mo bá wà ní rọ̀kùnmá ìkẹ́ ìwọ̀ ọlọ́run ìkẹ́ fẹ́ kẹ́rẹ̀ àfihàn ní tó ọba ti sọ náà látẹ̀ náà ló múlẹ̀. fàìlà àrọ́jì tata kúlù kan fàyà kúlù fàìlà àrọ́jì tata kúlù kan fàyà kúlù. tó ọba sì fẹ́ ṣe nǹkan ìwọ́lọ́ ọlọ́run tẹ́ ẹwọ ìròyìn báyìí ní ibi ìròyìn ọlọ́run aláàánú ń tẹ̀bẹ̀ ọlọ́run wọn wọ̀nà bí Ibrahim tí ń dàláwù lè jẹ̀bi tí ń dojú ọmọ rẹ̀ kọlù lẹ́yìn tí ń gbọ̀gbẹ̀ ní lọ́rùn tí ó dùn ọmọ rẹ̀ fọlọ́ lẹ́dẹ̀yìn náà wà ń yẹ. wàlàdẹ́yìn náà wà ń yẹ Ibrahim. yẹ ẹ lẹ́bà wà mọ̀ yìí pé ìní ẹ̀pá yín tì ẹ̀yẹ mẹ́yẹ iná ọlọ́run ìní ẹ̀pá yín tì ẹ sá sí ti mo wí ni náà òun kírun wá ní ọjà òyà náà kàn kírun náà ni ẹ má ti lọ rèé lọ sẹkúndẹkún mọ́tò lọ sẹkúndẹkún mọ́ dúró tọ́lọ́run

yọkàn là ń jẹ bòólì tá a mọ̀ ń dájẹ́ ọlọ́run sọ ó fẹ́ sọ ọ̀dàsùkò yẹn tó wá fi àsìkò díẹ̀ tó kù tó fi ba ìtọ́lọ́run fẹ́ fún dáadáa jẹ́ okò bára rẹ̀. kúrẹ́ dẹ́yìnà ẹ̀yà Ibrahim. ọlọ́run ní ìwọ Ibrahim naam. kọjú sọdákùtà rúùyà. wo sọdákùtà rúùyà alátọ̀ ọlá o ti mú tẹ́. إنا كذلك نجزي المحسنين إنا كذلك نجزي المحسنين Inna kadhalika najzi al-muhsinin. Wọ́n Ibrahim, alásán ọlá, ó ti pé. Jẹmọ́ Anábíwọ̀ Ibrahim, tó dọ́mọ̀ yìí, ọlọ́run wá ní sọ̀dá títà wúrò yá. Ó ti ti múṣẹ. Nítorí pé innamal a'malu bin niyyah. Jẹ́mọ́ ìjápá nìyẹn wá ṣe. Káníyàn ó ẹlòmí ń bẹ̀rẹ̀ nígbà wájà kì á mọ̀ kò ní dé yìí wọ́n sì bèèrè láyà jìrì alálàjì ọmọ bí wọ́n ti ń gúnplé ni ah, kò dẹ́kẹ̀ jàrí o ọmọ pa ní ẹ̀sẹ̀ gbà fáà ní ẹ̀bá ìṣiṣẹ́ kò wúra yé àdì mẹ́ka tọ́ba ìbá bá ń kú ní yíyà yẹn wọ́n fún lẹ́sàn ní yíyà dáadáa láfẹ́rẹ́ mọ́tá ni ẹ̀wá sí gbogbo gbogbo àbúrò mọ̀ wà ní ẹ̀wá kí lè ló gbà wá sọ́lọ́ sọ́mọ̀nì kejì àdúgbò Ibrahim láyé dáadáa pé mo ti kọ́lẹ̀ kò ṣe kọ́nìsà dákítà rúyà iná kàdálíkà náà jízi ìlẹ̀mọ̀ṣọ̀sí ní Báwo ọlọ́run ọba ṣe máa ń tẹ̀fẹ̀ báwọn ẹni rẹ̀ nìyẹn, àwọn oníwà dáadáa, àwọn alámìyàn dáadáa, a náà jízi wọ́n sá máa kópa kankan ẹgbà kan rí gbọ̀bá yá ọmọ ìṣẹ́dọ̀ bá rí pé àwọn ẹ̀mọ́ ìgá ọmọ kan lọ́gbọ̀ ọ̀dọ́ gbogbo ọmọ lọ́bàá síyàn kàzárí kàzárí ìjìdé ní máa ṣe ní rẹ̀ ó bá ti sàbúrú náà mubin. Kó lè wá jẹ́ kan mú wá ìpìlẹ̀. Ọlọ́run wá ní inna hadha lahul bala'ul mubin. Jẹ̀má, tólùkọ̀ bá ní ọmọ, tólùkọ̀ bá ní, ah, òun lọ́lágbájá pọ̀ ẹ̀tọ́ náà ní sọ fóònù nàpọ̀ òun jẹ́mọ́ ìṣẹ́ ẹ̀ẹ́ tí mọ̀ ipò ti nọ́mọ ní olùkọ́ tí sọ pé ààbò nínú agbẹ́jà pọ̀ ààbò ah, nínú pọ̀ ah, ààbò ah, ní ìpìlẹ̀ yẹn mọ́pọ̀ mọ́mọ́ kí lọ́lọ́wọ́ àti ìfúnlẹ̀ ìgbàdà fara ìdáhù. wà bá dá iná ohun bí sábì ní àfíìsì bí síbì ní àfíìsì. ọ̀pọ̀lẹ̀ iná ohun bí síbì ní àfíìsì ọlọ́run wa ni àwa ni ṣùgbọ́n o ní lọlé lásán àbá ṣe fi díà a ṣe ọ̀rọ̀ bá àti ń dúnra fọ́lọ́run ní gbogbo ẹ̀ kan lọ́dún kò sí jáde wá. وتركنا عليه في الآخرين سلام على إبراهيم أجي إبراهيم الله أولو سبيل الله أقول عليه ولا مرة أقول كمين سلم أنا محمد وادي صلى الله عليه وسلم ọwọ́ báyìsúnà orí pa bàbá rẹ̀ bàbá ńlá rẹ̀ ọba ńlẹ̀ pé bàbá ńlá mi báyìí ìṣẹ̀lẹ̀ sí òun kankan ọlọ́run tó wá pàá tẹ́fẹ́ ìwọ Muhammad náà iye tí Ibrahim sẹ́hun súnà yẹn yóò wà mọ́ jẹ́ súnà láíláí ìwọ náà tó wá tají padà àti wọ àti kúmọ̀ rẹ ẹ mà wá dúró fún mi ní ẹ̀ẹ̀kan ní ọdún ní déèjì ẹ̀sìn tí bẹ́ẹ̀ dúró fún mi. lẹ́yìn tí ìpínlẹ̀ ìbáradà ìpínlẹ̀ ọdún tiwa nìyẹn jẹ́mọ́ ẹgbẹ́kẹ́tọ̀ òun náà sọ

اليهود بذي شكلا وما دين اليهود بذي شكول ولو شاء ربنا كنا نصارى ولو شاء ربنا كنا نصارى مع رهبان في جبل جليل ما رهبان بجبل جليل ولكننا خلقنا إذا خلقنا ولكننا خلقنا إذا خلقنا حنيفا ديننا عن كل جهل حنيفا ديننا عن كل جهل ولو شاء ربنا كنا يهودا ولا شاء ربنا كنا يهودا bílé ẹ̀ṣì bẹ̀rẹ̀ ọwọ́ anú ìwé kùránì wa Ibrahim ló pèlè rẹ̀ alùpùpù Muhammad dé ọlọ́ni mo sọ́ di súnnà láíláí ìwọ mẹ́jọ parun tó bá ń tájú padà báwọn yẹn Wàlá ọ̀ṣà rọ́bùnà kùnà Yahuda. Àtìsọ́lámùnà ọlọ́run tó wá fi kakó fún. Sọ pé yára ìfẹ́ Ibrahim ṣe, ìwọ ọmọ wa dáwẹ̀ ọgbọ̀njọ́, ọba ti wá ń dáwẹ̀ ọgbọ̀njọ́, àbí mọ́kànlélọ́gbọ̀n Wàlá ọ̀ṣà rọ́bùnà kùnà Yahuda. Bí

أعمارهم بالبيك ومدينة يهود بذي شكونها وما دين اليهود بذي شكونها أفن لو شاركنا كنا يهودا ولو شاركنا كنا يهودا Ọlọ́run ṣe àlọ́wà, olóṣàlọ́wà báyìí. Wọ́n lọ ṣàrọ́bùnà kùnà Yahúdá. Ọlọ́run fẹ́ kálọ́gbé ọ̀rọ̀ agbórúkà wa náà rẹ̀ fúnlẹ̀ yẹ̀kúdà yẹ̀wúdí làwọn náà bá jẹ́ fúnlẹ̀ náà bá jẹ́ jíù làbá jẹ́ ìdàbí jẹ́ ibi kan ó pa àwọn ọkọ̀ jíù lọ́wọ́ jẹ́ Wọ́n ò ṣáràbù náà kù náà yẹ̀húdá. Àwọn bá ní fi jábàlẹ̀ ẹ̀jẹ̀ Wà máa di ilẹ̀ Yahudi bí ní ìṣòkó lè. Ọmọ ìdílé Yahudi bí ní ìṣòkó ẹ̀sìn Kódà àwọn Júù gan kò yá wọn ní, ó dàrú máa wọn gan lójú. Wà máa dínà ní ẹ̀rùn dìbìdì ṣokó ní ẹ̀. Wà máa dínà ní ẹ̀rùn dìbìdì ṣokó ní wà láwọ́ ṣá rọ́bù ẹ̀kùnrin àdàsọ́rọ̀. Àwọn àríkàlọ́ ọmọ bá fẹ́ ṣe jìbá sọ̀rọ̀ ilé àti ìbá ṣe wá ní kìrìsẹ́nì, kọrin yóò làbáyà. Pọ́ọ̀lù, Jẹ́nẹ́sì, ìjọba ní Jọ́ọ̀nù, kí

báàrò bá dàbí jábálí jẹlìlì. Àbáwà pẹ̀láwọ̀ olí èké, ẹjá ní pàdé pé ẹjá ti wà ní sàgbàgbà, ẹjá pẹ̀lá sọ́rọ̀ ọlọ́run ẹjá sọ ìtẹ̀ ìpìlẹ̀ sí wa. Ẹjá ní pàdé yóò orí òkè, àwọn orí òkè rọ́, orí òkè àwọn orí òkè jẹ̀bọ̀dà mọ́tòrò, orí òkè jẹkúndẹkún sọ̀bọ̀dìbànújẹ́, èwo ló pé ní méjèèjì, àtọ̀pàdé mọ́ ما رهبان في جبل جليل ما رهبان في جبل ولكننا خلقنا إذا خلقنا حنيفا ديننا كل جرم حليفا لنا كل جميع لكننا خلقنا إذا خلقنا الجماعة أكوان أكوان الحمد لله الحمد لله خلقنا وبعد ذلك الدواء حليفا ديننا عن كل دين هو وصول ياسي ثمر فنقنا كم بيبو ẹ̀tọ́ mẹ́kùn ìrọ́ ẹ̀tọ́ mẹ́kùn sáàmà fi rọ́gbùra wọn lójú kò tó wá sí lẹ́sìn generation yìí nìkan pé àwọn ẹ̀kọ́ là ń dáadé ẹwù bí Ọwọ́ adọ́lọ́nà bí ìrìnkẹ́ fún ìwọ̀n kan máa dá sí ó, ìjọ́tọ̀ ìbá ní bẹ̀. Ọwọ́ ń jíra pé Hànífà dínú náà kò lè jẹ́ ní. Hànífà dínú náà kò lè jẹ́ ní. Akọ́lọ́mùdọ́lọ́ àti ilé àti Àbà pé ìdòlẹ̀ àtúhá, ìdòlẹ̀ àtúhá, ìdòkẹ́ bẹ̀rọ, ìdòkẹ́ bẹ̀rọ, káàkùlù kàbíṣá, lẹ́kùlù kàbíṣá, kàbíṣá kẹfìrọ, kàbíṣá kẹfìrọ, wàlànà àjírọ, wàlànà ìní, bí ìní, ìdòlẹ̀ àtúhá, عيد لأضحى عيد كبير عيد كبير عيد لأضحى عيد كبير نأكل كبشا كبشا كثيرا ولنا أجر ولنا أجر في دارين في دارين ìdò kàbí ìrọ̀. Yàbá àìtàbórí mú ní pé ọdún ní ọdún láì. Ìdò lè àtọ́ ha ìdò kàbí ìrọ̀. Nàkùlù kàbíṣà. Kàbíṣà kẹbí ìrọ̀ kẹbí ìrọ̀. Ẹ̀bá àjẹ́ ọkọ̀ àjàgù àjẹ́ mùsọ́rọ̀ insha Allah. Wàlá ni àjírò. Ẹwà wo ẹ̀sọ́ tẹ̀sí sí wá. Lànà àjírò. Lànà àjírò. Bẹ́ẹ̀ dàárọ̀ ènìyàn.